gbogbo èèyàn ara lé pátápátá ẹ wo lógò tó wà níwájú fìlà Adédoyin yẹn gbogbo yín pátápátá ẹ wo lógò yẹn wájú lógò yẹn àmì àwọn alágbára kan nílùú Nàìjíríà nílẹ̀ Yorùbá ni àmì àwọn alágbára kan ni àmì society kan ni tó já sí pé gbogbo wọn gbọ́dọ̀ dé fìlà yẹn tán ò bá dé fìlà yẹn ẹlòmíín ní nǹkan míì tó ń lé Adédoyin ipò rẹ̀ nínú ipò yẹn nínú ipò ẹgbẹ́ tó wà náà fi fún onífìlà tó ń dé yẹn ẹ wo lógò tó wà níwájú rẹ̀ gangan yẹn ipò rẹ̀ ni kò ní kankan kò ní ìtumọ̀ kankan ipò tí Adédoyin wà nínú ẹgbẹ́ rẹ̀ ni ẹgbẹ́ ìkà. ó yá o. ibì kan bẹ tó o gbọ́dọ̀ mọ̀ wò hmm, wo àwọn ìròyìn wo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ Yorùbá hmm, ibo nípa nǹkan dé dúró. ó yẹ kí ẹ dúró ṣùgbọ́n ayọ́kọ́ kọrí ìrù ni. wàhálà yìí farabalẹ̀ máa wò ó Yorùbá Gidi TV ìkànnì rẹ ni o ó yá subscribe like ẹ ju comment ẹ síbẹ̀ hmm, máa wo ìṣó. máa pọ̀ kíkúrú ibi tó bá dà lèmi rè ibi tó bá dà lèmi ọ máa lọ ibi tó bá dà lèmi rè ibi tó bá dà lèmi. mo ń fa àkókò ìsọfún àpé ẹ jẹ́ máa wo Yorùbá Gidi Yorùbá TV Yorùbá Gidi ibi tá a lè wò tá a lè màṣà tá a lè gbọ́ nípa bó ṣe ń lọ nìyẹn ẹ ṣé o ǹjẹ́ gbogbo ọmọdé ilé ẹ̀mọ̀ kú ilé o ẹ̀yin àgbààgbà ẹ kú ètò àwa ti dé a sì ń júbà torí bọ́mọdé bá jí asunkún oúnjẹ àgbà ò ní rìn láì wẹ̀wù bá a bá tẹ fún ayé ṣerengedin ẹ mọ̀ pé nítorí òǹdá ni bá a bá pàjùbà lọ rẹ́rẹ́rẹ́ nítorí àwọn òǹgbìn ni hmm, bẹ́ẹ̀ ni bá a bá lùgbìn tá a bá tún wá lu kóso ẹ̀yin náà mọ̀ pé nítorí òǹjó ni torí itin ńlá wa ṣe wà ń bí àtúngbé tuntun dé o èdùmàrè mọ̀ tún gbà wá o mọ̀ tún gbà wá o pẹ̀lú ntójú wá ń rí ilẹ̀ yorùbá èdùmàrè mọ̀ tún gbà wá níbo la tún já sí yìí ná níbo la ti ń bọ̀ níbo la dé dúró ẹgbọ́n ná níbo là ń lọ gan ìrònú yìí ló gba ọkàn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lemọ́lemọ́ léraléra lẹ́nu àìpẹ́ yìí àwọn kan tiẹ̀ sọ pé ṣé wọn ò ti sọ nàìjíríà di Sódómù àti Gòmórà báyìí ṣé àwọn kan ń pè ẹ̀ ìpínlẹ̀ Ògùn ṣé yẹn ò tiẹ̀ ti di Sódómù àti Gòmórà báyìí bí kó tó di pa lọ síbi àwọn ìṣẹ̀lẹ̀ tó tún gbóná yàjóyàjó tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ nípínlẹ̀ Ògùn bó ti àjẹ́ pé kì í ṣe pé wù wá láti máa sọ àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bani lọ́kàn jẹ́ kì í ṣe pé tẹ́ wa lọ́rùn láti máa múròyìn tí múni ṣe hà tí múni ṣe hùn. Hmm tí múni gbàgbọ́dò dání wá fún yín ní gbogbo ìgbà ṣùgbọ́n a ti á ṣe níwọ̀n ìgbà táwọn ìṣẹ̀lẹ̀ báyìí bá ń ṣẹlẹ̀ àfi dandan lá ká métí yín tó àfi dandan lá ká mójú yín rí i kẹ́ ẹ lè mọ̀ wípé àsìkò tá a wà yìí àsìkò ká fura ni ni mo ṣe máa ń sọ pé hmm, ẹ̀dá gbọ́dọ̀ nífura o bí èèyàn bá débì kan tí ọjọ́ tàná a kì í dúró jẹ́ ń bẹ̀ẹ́ béèyàn bá débi tí òjọ́ ta náà a kì í dúró jẹun níbẹ̀ àlàyé ọ̀rọ̀ mi ń bọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ṣùgbọ́n kó tó débi pé wọ́n máa sọ bí àwọn ọmọ kéékèèké méjì yìí tán ń lé admission lọ́wọ́ ọmọkùnrin yẹn àti girlfriend ẹ̀ bí wọ́n tún ti pa ọ̀rẹ́ wọn tíyẹn jẹ́ ọmọ ọdún mọ́kàndínlógún nípínlẹ̀ Ògùn ẹ̀já kọ́kọ́ mú tẹ́lẹ̀ yìí gbọ́ náà ṣe mọ̀ pé lórí ọ̀rọ̀ Adédoyin ọ̀rọ̀ ti wà nílé ẹjọ́ oríṣiríṣi nǹkan ló sì tún ti ń farahàn ẹ̀yin náà gbá àwọn àlàyé gbadé lẹ́nu àìpẹ́ yìí àbí ọlọ́run kọ́lọ́run bá wa fọwọ́ tọ́ omi àti ẹ̀jẹ̀ ara gbadé kó gba ìsinmi pátápátá lọ́wọ́ àìlera eléyìí tí ń bá fà á. ṣùgbọ́n mo fẹ́ lori lórí ọ̀rọ̀ re rẹ̀ yóò di àfihẹ́yìn tégún fi so bẹ́ẹ̀ ni hmm, gbadé burúkú kan ò ní ọ ṣe ìwọ ló ṣe nǹkan re nǹkan kan ò ní ṣe ọ gbogbo ń jẹ gbogbo ọwọ́ bá gbé yóò iná rẹ̀ ni gbélégédé gan gbọ́wọ́ sókè ilẹ̀ ni ó gbé sí yóò tún fi iná rẹ̀ nu aburú kan ò ní ọ ṣe hmm, ọjọ́ kú rẹ̀ yẹ̀ ni ọjọ́ kú rẹ̀ yẹ̀ gbàdé ọjọ́ kú tèmi náà yẹ̀ àti tẹ̀yìn tẹ̀ ń wò mí ó dáa àwọn àlàyé ọ̀rọ̀ kan bẹ lórí ọ̀rọ̀ Timothy Adegoke, tí wọ́n ṣekú pa kì í ṣèròyìn mọ́ wípé Hilton hotel tí ń bẹ lù Ilé-Ifẹ̀ ni. Nee Timothy Adégòkè kú sí kì í ṣèròyìn mọ́ pé kú tó kú kì í ṣe kú ìrọ̀rùn ikú oró ni torí wọn pa á ni n ò fààyè lẹ̀ fọlọ́jọ́kọ́lọ́jọ́ ó dé wọ́n mú kíkú rẹ̀ ó yá kánkán abájọ abájọ iná wa ń bẹ pé ó ṣọ̀tàǹjọ ọyẹ́ mú àwọn ìràwé ń fìbínú gbọ̀nwẹ̀ rẹ̀ wẹ́ jíjà abájọ. tómi fi bọ́ lójú wúndíá níjú akíkanjú lọ ìyáálé ilé fò sókè ó gbára dálé ó bú sẹ́kún níjọ́ ọbaálé ilé fò sánlẹ̀ ẹni ẹlẹ́ni fayélẹ̀ ó lọ ó fi ọmọ àwọn ọmọ kéékèèké ó fi wọ́n sílẹ̀ sáyé àtìyàwó kò sígbà tí mo máa ń ro ọ̀rọ̀ ẹ̀ tí kì í dùn mí wọnú eegun bẹ́ẹ̀ òun nìkan sì kọ́ ọ́ ọ̀pọ̀ ọrú wọn bẹ́ẹ̀ ni wọ́n ti dẹ́mi wọn légbodò nílùú wa nàìjíríà èyí tá a rí là ń sọ èyí tó kìkì rẹ̀ kàn là ń palantia dandan sì ni ká yànnàná ẹ̀ kó kúnná àfi ká fọ̀ ọ́ bí aṣọ kó mọ́nigín nítorí òní kọ́ torí ọ̀la ni bá a bá kùnà tá ò jẹ́kúnná lẹ́nu. Hey! ta la mọ̀ tó tó kàn àfi ká máa pariwo ẹ̀ nítorí àwọn tó nírú èrò burúkú báyìí kérò burúkú lè kú mọ́ wọn nú kádìkù lè dé bá wọn ká lè mọ̀ pé a kì í ṣe bí wọ́n bá dán wò wọ́n á dán tán. ó dáa bàbá olówó tàbútàbú tó ní òtẹ́ẹ̀lì eaton hotel ìyẹn Ramon Adédoyin tọ̀rọ̀ rẹ̀ wà lé ẹjọ́ lọ́wọ́ gbogbo ẹ̀ náà lẹ́kúkú ń rí wò lẹ́sìn ń gbọ́ àwọn ìgbésẹ̀ abẹ́nú ti ń wáyé ṣùgbọ́n mo sọ ìdájọ́ òdodo ni ó pàpà borí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sì fẹ́ dandan lá ó di dandan gbọ̀n ọ̀ranyàn kí ìdájọ́ òdodo borí ibi tí mo ń lọ ò jìnnà rárá ibi mo kàn ń yà ló pọ̀ bẹ́ẹ̀ ni ibi mo ń lò jìnnà àfi kẹ́ ẹ máa fọkàn bá ètò yìí bọ̀ bó o bá gbọ́ ń bẹ̀rẹ̀ tó o wò níbẹ̀rẹ̀ rí i dájú pé o wò dàárín bó o bá wò dàárín wò dópin o wò títí tá a fi parí ètò yìí nítorí pé o ò gbọ́dọ̀ míìsì kankan má gbàgbé láti subscribe sí ìkànnì yìí Yorùbá Gidi TV. te subscribe te agogo ìránnilétí yen like vidio wa drop comment síbẹ̀ lórí ọ̀rọ̀ Rahmon Adédoyin tó ń jà kùtùkùtùkùtùkùtù lọ́wọ́ ó ń jà fitafita ọ̀rọ̀ ẹ̀ wà nílé ẹjọ́ kíní kan mo fẹ́ ká mọ̀ nípa àmì ṣe rí àwọn èèyàn kì í déédéé lo àmì ẹjẹ́ ti bí ìbẹ̀rẹ̀ mi ò ní dárúkọ chọ́ọ̀chì kankan nítorí irú ọ̀rọ̀ tá à ń sọ yìí kó má dàbí pé a fi táàgì wọn àwọn ṣọ́ọ̀ṣì kan wà tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ti rẹ́ni tí ń lọ ṣọ́ọ̀ṣì ń ara mọ́tò rẹ̀ ni ẹ wò ẹ ti rámì ìjọ rẹ̀ lára mọ́tò rẹ̀ wọ́n lè lẹ́ mẹ́yìn wọ́n lè lẹ́ mọ́wájú ẹ ti rí àmì ńbẹ̀ ẹ ti mọ̀ pé ah ibi báyìí lẹ́ni ìbí lọ́ǹgì sí. Si bó o bá dé mọ́ṣáláṣí o nílò kásẹ̀sẹ̀ sọ fún ọ àmì ló rí o lè jámi bíi tòṣùpáhùn àmì ló rí tó fi mọ̀ pé kì í kàn ṣe lé gbígbé lásán n tó wà fún rèé bó o bá dáwọn ṣọ́ọ̀ṣì kan àwọn àmì kan ló rí tó fi mọ̀ pé ṣọ́ọ̀ṣì a lélẹ́yìí ṣọ́ọ̀ṣì b lélẹ́yìí kódà láì tí ì rí aṣọ táwọn tó ti ń lọ sí ṣọ́ọ̀ṣì ń wọ̀ tàbí láì tí ì ṣe pé ẹnìkan sọ fún ọ pé irú ṣọ́ọ̀ṣì báyìí rèé àmì ló rí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé bóyá iṣẹ́ kan tàbí iṣẹ́ míì bẹ́ẹ̀ bá ráwọn ẹlẹ́gbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ó láwọn àmì tiwọn ẹgbẹ́ lọ́ọ̀yà wọ́n lámì tiwọn ẹgbẹ́ àwọn tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ òfin wọ́n lámì tiwọn àtàwọn iléeṣẹ́ kọ̀ọ̀kan bákan náà ló jẹ́ pé ẹgbẹ́ òkùnkùn náà ní àwọn àmì oríṣiríṣi tiwọn ẹ̀yin náà mọ orúkọ oríṣiríṣi tẹ̀ ń pe àwọn ẹlẹ́gbẹ́ wọ̀nyẹn ẹ̀já tiẹ̀ wo àwọn ẹgbẹ́ òkùnkùn ti léèwé ẹgbẹ́ àyè ẹgbẹ́ àáké àti gbogbo oríṣiríṣiríṣi gbogbo wọn ló lámì tiwọn bẹ́ẹ̀ náà làwọn ẹgbẹ́ àgbà lámì tiwọn àwọn wo ló dá àwọn àmì wọ̀nyí mọ̀ iṣẹ́ ìwádìí téèyàn bá ṣe dunjú ṣe jinlẹ̀ ó lè jẹ́ kó o mọ àwọn àmì yẹn lóríṣiríṣi àwọn kan wá ń tọ́ka sí fìlà orí Adédọ̀yìn àwọn fìlà kan wà tó jẹ́ pé ó fẹ́ràn láti máa dé ó fẹ́ẹ̀ má sígbà tó dé fìlà sórí tẹ́ ẹ̀ ní rí àmì níbẹ̀ ẹ̀ ń láǹfààní àti máa wo àmì yẹn lójú wòran yín ìwádìí wa ń lọ àwọn tí wọ́n mọyún ògbín náà kára ń àwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀mọ̀ràn wọ́n wá ń fimú fínlẹ̀ wípé ńgbà tọ́rọ̀ rí báyìí lórí ikú Timothy Adégòkè tó ti rí báyìí àwọn fẹ́ wádìí arákùnrin yìí sẹ́ẹ̀ irú èèyàn wo ló jẹ́ torí pé wọ́n ń pè kì í ṣẹran rírọ̀ o pé alágbára kan ni wọ́n wá ní tó bá jẹ́ pé alágbára ni inú ẹgbẹ́ wo ló wà yóò ṣàlẹ́gbẹ́ àwọn kan wá wò pé ẹ jẹ́ ká fi àmì fìlà yìí ká fi ṣàwárí ẹ̀ wọ́n wá fi ń wá wọ́n fi ń ṣèwádìí ọlọ́kùnjọ́ wọ́n sọ pé àmì ń tó túmọ̀ sí rèé àmì yìí ń tó túmọ̀ sí rèé ó láwọn tí àmì yìí tó bá jọ ó láwọn tí wọ́n ń lò ó èèyàn kan kì í déédéé lò ó bí ò bá sì nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú ni Yorùbá wí níbo wá níwádìí àwọn àgbààgbà dé níbo làwọn ọ̀jọ̀gbọ́n àwọn ọ̀mọ̀ràn kan náà wádìí ọ̀rọ̀ dé ìyẹn gan-an làmúwa fún yín báyìí ṣùgbọ́n kí n tó ṣàdáyanrí ọ̀rọ̀ lórí ẹ̀ ọkùnrin kan náà sọ̀rọ̀ blọ́gà kan sọ̀rọ̀ tíṣẹ́ tiwọn náà jẹ́ bí irú tiwa yìí ọ̀farapẹ́ ẹ jẹ́ ká wo kí ni tó nítọ̀hún sọ lórí ètò tiẹ̀ bẹ́ẹ̀ bá ti wá wò tán a wàá fìdí ọ̀rọ̀ a fìdí ọ̀rọ̀ á gbélélẹ̀ níbi ọ̀làpẹ̀rẹ̀ káwá jọ fojú sùnùkùn wò ó torí wípé ohun tí wọ́n bá bò mọ́lẹ̀ ni wọ́n ń pè ní àṣírí bá a bá ṣe síta gbangba ó ti tú nìyẹn àìwò kò sì sí àìwò ò sí mọ́ fún eégún tó ti jáde eégún tó tọpọ́rọ́ jáde ti kúrò láì wò ó bọ́rọ̀ ti rí nù bọ́rọ̀ ti rí gan-an nìyẹn tuntun tá a tún mú wá rèé má gbàgbé láti subscribe sí ìkànnì yìí tẹ subscribe tẹ agogo ìránnilétí yẹn ìyẹn tó o báyìí tí subscribe tẹ́lẹ̀ ni o tó o bá ti subscribe tẹ́lẹ̀ má ṣèyọnu ṣàrà máa wo fídíò wa ń ṣó láìkí ẹ̀ drop comment ẹ̀ ṣùgbọ́n tó o bá ì subscribe tẹ́lẹ̀ tẹ́ subscribe tí agogo ìránnilétí yẹn ṣó ti tẹ̀ ẹ́ máa gbádùn wa ṣó má gbàgbé ẹni tó bá ń wo ètò yìí lọ́wọ́ ọ̀bẹ̀rẹ̀ àfi dandan lá wò ó dé parí o kó o lè kọ́gbọ́n kó lè yí o dáadáa ẹ wo ohun tọkùnrin yẹn sọ. ọ̀rọ̀ Adédoyin ni mo tún gbé wá o ọ̀rọ̀ Adédoyin mo fẹ́ kí gbogbo Nàìjíríà kó dìde ọ̀rọ̀ yìí kì í ṣeré ibi tí wọ́n ń bọ̀rọ̀ Adédoyin lọ ọ̀rọ̀ ti kọjá pé tá a bá ṣọ́ra wọ́n á kàn fà lọ fà á bọ̀ wọ́n á gbé ọ̀rọ̀ yẹn wọ́n gbé tì sójú kan ni ìkan tí mo rí ní àlá tèmi ọ̀rọ̀ àlá tèmi ni mò ń sọ lónìí èyí tí mo rí ni pé tán bá fọ̀rọ̀ lọ fọ̀rọ̀ bọ̀ síwájú àtẹ̀yìn Adédoyin máa fẹ́ padà fún gbogbo fámìlì àwọn Timothy lówó ní abẹ́lẹ̀ ni pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ ní abẹ́lẹ̀ ibi tí wọ́n ń bọ̀rọ̀ lọ nìyẹn ṣùgbọ́n èmi ò ní gbà bẹ́ẹ̀ torí pé ìka tó bá ṣẹ̀ tó bá rọ́bà fín ìka náà là ń gé ìka tó bá ṣẹ̀ là ń gé ẹ jẹ́ ká fojú aṣebi ká fi hàn káàkiri ká ṣebi jáde síta tí aṣebi bá kọ̀ tó bá lóun ò ní jáde síta ẹ jẹ́ kí gbogbo wa dìde ká sọ̀rọ̀ kí gbogbo wa pariwo síta ká sọ kí gbogbo wa sunkún síta ká mọ̀ pé ìwà táwọn ará olówó àwọn olówó ńláńlá yìí àwọn tó pera wọn ní ṣífù ṣífù ṣífù yìí ìwà tí wọ́n ń hù ìwà burúkú ni gbéyàn bá lóun jẹ́ chief ẹ lọ ṣèwádìí kí ló fi ń jẹ́ chief mò ń ṣèwádìí Adédoyin púpọ̀ lérí ìjókòó mi láti rí lérí ìrìn àjò mi gbogbo èèyàn ara lé pátápátá ẹ wo logo tó wà níwájú fìlà Adédoyin yẹn gbogbo yín pátápátá ẹ wo logo yẹn wájú logo yẹn àmì àwọn alágbára kan nílùú Nàìjíríà nílẹ̀ Yorùbá ni àmì àwọn alágbára kan ni àmì society kan ni tó já sí pé gbogbo wọn gbọ́dọ̀ dé fìlà yẹn tó wọn bá dé fìlà yẹn ẹlòmíín ní nǹkan míín tó ń lé Adédoyin ipò rẹ̀ nínú ipò yẹn nínú ipò ẹgbẹ́ tó wà náà fi fún onífìlà tó ń dé yẹn ẹ wo lógò tó wà níwájú rẹ̀ gangan yẹn ipò rẹ̀ ni kò ní kankan kò ní ìtumọ̀ kankan ipò tí Adédoyin wà nínú ẹgbẹ́ rẹ̀ ni ẹgbẹ́ ìkà láti fi gòkè ipò tán fún òun ló fi ń dé fìlà yẹn ẹ lọ ṣèwádìí dáadáa gbogbo yẹn àgbàlagbà ẹ máa mọ tí mò ń sọ lérí ọ̀rọ̀ yìí lérí fìlà tí mò ń sọ ẹ lọ ṣèwádìí lórí ẹ̀ gidi gan gbogbo àwọn tẹ bá ti rí tán bá ti ní lógò tí ò fẹ́ kúrò níbì kan society burúkú ni wọ́n wà. mo tiẹ̀ gbọ́ nínú ọ̀rọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ọkùnrin kan sọ láìpẹ́ yìí nígbà tó ń sọ̀rọ̀ nípa tó ti ṣẹlẹ̀ ní skul adédoyin ẹ lè gbọ́ díẹ̀ níbẹ̀ ẹ lè gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ẹ gbọ́ díẹ̀ níbẹ̀ ẹ wá lẹ́yìn òní kú nínú skul adédoyin ẹ wá ní báwo náà ṣe ní pààyàn nínú skul adédoyin adédoyin ní skul tó jásí pé ó dàbí pé gbogbo àwọn tó lọ sí iléèwé yẹn gbogbo àwọn tó wà ní yunifásitì Oòduà wọ́n dàbí ẹran tó wà nínú àgbò ni ìjọ tó bá ṣe tó bá fẹ́ mú ìtọ́ fẹ́ lò wọ́n á mú ìtọ́ fẹ́ mú wọ́n á lò wọ́n á lò bó ṣe wù wọ́n tí ẹ̀dá kan ò ní bí wọ́n tẹ́dá bá dẹ̀ bí wọ́n wọ́n á fowó rìn kò lè jẹ́ gbé lóòótọ́ ni mo lálàá mo rí i pé Adédoyin àtàwọn ẹbí rẹ̀ wọ́n lọ bẹ̀bẹ̀ àbẹ̀tẹ́lẹ̀ lábẹ́lẹ̀ wọ́n fẹ́ fún fámìlì Ramoni Adédoyin kódà wọ́n fẹ́ kó fámìlì Ramoni Adé wọ́n fẹ́ kó fámìlì Timothy lọ sílùú èbó nígbà tó bá ti gbẹ̀bẹ̀ gẹ́gẹ́ bí àlá mi wọ́n fẹ́ kó gbogbo fámìlì wọn pátápátá wọ́n ṣetán láti kó fámìlì wọn kó ní Nàìjíríà láti fi ràn wọ́n lọ́wọ́ pé ká má bàa sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n kò ṣeé ẹ̀yin fámìlì Timothy àlá tí mo lá sí yín nìyẹn tó fẹ́ gbé wá fún yín nìyẹn wọ́n fẹ́ wá bẹ̀ yín lábẹ́lẹ̀ wọ́n dẹ̀ fẹ́ fi ìlú èbó wọ́n fẹ́ fi tù yín lójú tẹ́ bá gbà ẹ ti tọ́jú ọwájú yín tẹ́ ẹ bá gbà ó kù sí yín lọ́wọ́ ó tún àmọ́ ta fẹ́ ṣe ṣùgbọ́n gbogbo àwọn tẹ́ẹ̀rí yìí gbogbo àwọn tẹ́ẹ̀rí tó wà níwájú yìí tí wọ́n ń dájọ́ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ọwọ́ tí ń kan wọ́n wọ́n ti ń bára wọn fà lọ́tún lọ́sì wọ́n ti ń bára wọn fà lọ́tún lọ́sì wọ́n ti ń kíra wọn ní kí awo wọ́n ti ń kíra wọn ní kí èdè èdè awo wọn ṣùgbọ́n o ẹlẹ́sẹ̀ kì ó lọ láì mọ́ jìyà tíramọ́ni adédọ́yìn bá jù yín lọ láyé kò lè jù yín lọ lọ́rùn ọlọ́run bá gan dúró dè ọlọ́run bá fúnra rẹ̀ ń dúró dè aṣọ níjọ́ kìíní ọjọ́ sí pé Ramani Adédoyin àti Guru Maraji ọ̀rẹ́ ni wọ́n bàbá ẹ̀ ló jẹ́ grandmaster ẹ̀ ló jẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn ò yà sọ̀rọ̀ yẹn àwọn kan tiẹ̀ wà ìkà làwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa ń give comment wọn á ní kí ló kàn ẹ́ bẹ́ẹ̀ onírọ́ nìyẹn ǹjẹ́ ìwọ náà lè gbà ìwọ tó fẹ́ kọ́mẹ́ǹtì tí ò wúlò ṣó lè gbà kán pàbúrò ẹ̀ ṣó lè gbà kán ṣe bẹ́ẹ̀ fún àbúrò ẹ̀ tó bá lè gbà bẹ́ẹ̀ tọwọ́ àdúrà kọ́lọ́n jẹ́ kó rí bẹ́ẹ̀ fún ẹ ní kíákíá bí mo ṣe sọ yìí ẹni tó fẹ́ràn tó gbójúlé kẹ́nìkan wá dé kó lówó lọ́wọ́ kó sì pa kí ló ń ṣe àwa Yorùbá tó já sí pé àláàánú ara wa ibi tá a bá sùn sí ibẹ̀ náà ni ọ̀làkà ìwà wà Yorùbá dájọ́ tì fámìlì mi ni fámìlì mi ni fámìlì mi Yorùbá sì ń bàjẹ́ pẹ̀lú nǹkan burúkú bí ẹnìkan bá dá bí ẹnìkan bá ṣe tí ò dáa bí ẹnìkan bá pààyàn kan nílẹ̀ haúsá ṣẹ̀ríà gbé kódà ìjọba gan tìlú gangan tún gbé gbàtẹ́ bá máa fi gbọ́ wọn á ní wọ́n pa ni kí ló dé kí ló ṣẹlẹ̀ nílẹ̀ yorùbá gangan àwa tiwantiwa ọmọ ìyá mi ló wà ń bẹ̀ ọ̀gá mi ló wà ń bẹ̀ kò jẹ́ ká ródòdó sọ nílẹ̀ yorùbá ọmọ fámìlì mi ló wà lókè kò jẹ́ ká ródòdó ọ̀rọ̀ sọ nílẹ̀ yorùbá sí gbogbo àwọn ilẹ̀ yorùbá gbogbo àwọn àgbààgbà gọ́fúnà ó bẹ̀rẹ̀ láti rí gọ́fúnà Sun state àti vice president nàìjíríà àti president àti chief justice nàìjíríà sí wọn gbọ́ nípa tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ adédọ̀yìn ni látijọ́jọ́ yìí ẹ kọ̀ ẹ dájọ́ adédọ̀yìn sí kò yẹ kẹ́ ẹ dájọ́ adédọ̀yìn dòní ni ó dìgbà tẹ bá wá lọ kọ́ọ̀tì lọ kọ́ọ̀tì lọ kọ́ọ̀tì tó bá rẹ gbogbo èèyàn tí gbogbo èèyàn ò bá tiẹ̀ fẹ́ mọ̀ ń pẹ̀ mọ́ tó wá sún èèyàn pé tó ẹ fi wọ́n lẹ̀ eré tí gbogbo yín sá káàkiri kọ́ nìyẹn mo fẹ́ mọ̀ mo fẹ́ kí gbogbo yín kí gbogbo yín mọ̀ bí Ramani Adédoyin bá jẹ ilé ìgbé kò lè jẹ yó kò lè jẹ tọ́lọ́run bá gbé láéláé ṣùgbọ́n láyéláyé kò lè jẹ gbé láéláé ṣùgbọ́n ti Timothy ó há wọn lọ́rùn ó há wọn léyín kódà wọ́n jẹ wọ́n ta yín ẹran náà kúrò nínú eyín òun ló ń dààmú wọn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ tá òun ni wàhálà tí wọ́n wà lẹ́nu ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí ṣùgbọ́n o gbogbo èèyàn lórí nàìjíríà mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín ẹ jọ pàápàá jùlọ yorùbá ló ní ìbéèrè tí mo fẹ́ béèrè yìí ẹ jọ ṣé yorùbá tiẹ̀ lè tẹ̀síwájú ǹjẹ́ a lè rí tẹ̀síwájú nínú ilẹ̀ yorùbá nǹkan méjì péré ni wàhálà yorùbá pátápátá látijọ́ tí yorùbá ti ń jẹ́ yorùbá o mo fẹ́ kẹ́ mọ̀ lónìí kẹ́ ní àròjinlẹ̀ lérí ọ̀rọ̀ tí mo ń sọ nǹkan méjì péré ló ń nínú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni agbára agbára ni nọ́mbà one ibẹ̀ láti máa rí àrọ̀ ní ológun Fádèyí gbogbo àwọn alágbára yẹn páàgùn ní tó ń dààmú yorùbá nígbà kan ní ayé ọjọ́ òun nìyẹn àmọ́ láyé tá a wá sí wọn ayé òwò oògùn tààrà mọ́ bíi ti tẹ́lẹ̀ owó ni wọn àkọ́kọ́ ṣáájú lẹ́yìn ìgbà tán bá lówó tán wọ́n wá wá oògùn tẹ̀lé irú ẹ̀ náà fi máa wà nù náà máa fi wà ní society lẹ́yìn ìgbà tán bá ti wá wá oògùn tẹ̀lé tán wọ́n wá wá ìfẹsẹ̀rinlẹ̀ wọ́n á súnmọ́ ìjọba wọ́n á súnmọ́ olówó torí ńgbà tán bá fẹ́ máa lo oògùn tán nìyẹn àti owó tán fẹ́ nìyẹn nígbà tán bá fẹ́ máa lò ńgbà tán bá súnmọ́ àwọn tó wà nípò tẹ bá lé wọn lé wọn agbára yín ò ní lè ka wọn gbogbo bẹ bá ṣe ń gbé lọ́tún gbé lọ́sì àwọn náà mọ̀ dìde pẹ́sẹ̀ olówó ni mí ọlọ́lá ni mí bíi ti Adédoyin bíi ti Ramoni Adédoyin ariwo tí wọ́n máa pa káàkiri káàkiri nìyẹn ilẹ̀ Yorùbá ló burú jù nínú gbogbo ẹ̀dá tí ó ní gbogbo ẹ̀dá tó dá gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní àṣà tiwọn gbogbo ìlú kọ̀ọ̀kan ló ní ìṣesí tiwọn ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé irú tó ṣẹlẹ̀ lọ́dọ̀ Adédoyin yìí ó ti ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá náà wọ́n ní nílẹ̀ Haúsá ilé ilé kan wà tọ́sẹ̀ wo nílẹ̀ Haúsá láìpẹ́ yìí kí ni wọ́n ń ṣe níbẹ̀ nílẹ̀ Haúsá ẹ̀jẹ̀ èèyàn ni wọ́n fi hàn tú níbẹ̀ ẹ̀jẹ̀ ọmọdé wọ́n ń lò wọ́n fi hàn tú wọ́n á mú ẹ̀jẹ̀ èèyàn wọ́n á gbẹ wọ́n á fi hàn tú níbẹ̀ wọ́n fi hàn tú fáwọn olórí wọn ọlọ́lá wọn àwọn èèyàn ńláńlá nu wọn ẹ̀jẹ̀ yẹn ni wọ́n ń lò nígbà tí ìjọba tó débẹ̀ tó mọbẹ̀ àtàwọn aráàlú tó mọbẹ̀ wọ́n lọbẹ̀ wọ́n da gbogbo bẹ̀ wọ́n pa gbogbo tí wọ́n bá níbẹ̀ ilé yẹn ni gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ni wọ́n mú wọ́n sì da bẹ̀rù ọ̀rọ̀ tí mò ń sọ yìí gbogbo ẹni tẹ́ bá ń gbọ́ ìròyìn haúsá dáadáa tẹ́ bá dẹ̀ ń wo ìtẹ́ntẹ̀lé pẹ̀lú àwọn blọ́gà alẹ́ haúsá ẹ̀ rí ọ̀rọ̀ tí mò ń sọ yìí. <sighs> ẹ káàbọ̀ padà kan lábẹ́ ọ̀run wọn a máa pé kò sóhun tuntun kan lábẹ́ ọ̀run àmọ́ ṣá má ṣe é ń lo oògùn má mọ̀ má rù ú ó ń lo oògùn ẹ̀ bẹ́ẹ̀ ìbọn bá rù ú ọrùn ó wọ̀ ọ́ kínní kan mo fẹ́ ká mọ̀ mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n tí mú kọ́kọ́ lọ́pọ̀ èèyàn máa sáré jàǹgàlà jòǹgóló jàǹgàlà jòǹgóló kiri tí wọ́n fi ń sáré kẹ̀kẹ́ kọlu mọ́tò from pillar to post bí àṣẹ ilé ìbò òun ló ti bà àwùjọ wa jẹ́ débi tó dé yìí láìpẹ́ àwọn àkájọ ìṣẹ̀lẹ̀ documentary kan ń bọ̀ látàgbàlá Yorùbá Gidi TV ìyẹn á tún tàn mọ́lẹ̀ sí ọ̀pọ̀ nǹkan tó ṣọ́kọ̀ọ̀kan láwùjọ wa bóyá bẹ́ẹ̀ bá tún wò ó ayé ayò àwùjọ wa padà sí rere ẹ tún wo eléyìí tó ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ ti Adédoyin nípa fìlà orí ẹ̀hún àti àwọn àmì tí ń bẹ lórí ẹ̀ tíṣẹ́ ìwádìí tó jinlẹ̀ ń lọ lọ́wọ́ lórí ẹ̀ gbogbo báwọn àgbààgbà àwọn tó mọyún gbìn nù kára wọn bí wọ́n ti ń fi mú fílẹ̀ tí wọ́n ń ṣèwádìí àwọn kan láwọn ń ṣèwádìí nú ẹ̀mí gbogbo ẹ̀ ni wọ́n fi tó wa létí kinní kan wá wà lọ́rọ̀ tèmi bó o bá ń bá mi ń sọ nǹkan kan pé dúdú ni wá ń bí bó o ló ti dúdú o gbọ́dọ̀ fàmìyàn já mọ̀ kí ni proof tó ní ìyẹn náà ń pè níṣẹ́ ìwádìí kì í kàn ṣe pé kákan sọ̀rọ̀ kan ṣáá ọ̀rọ̀ kan gbọ́dọ̀ fúyẹ́ àfi lọ́ọ̀rìn ìgbà yẹn lámọ̀ pé òótọ́ ló ń sọ. So níbo wá ni wọ́n bá ọ̀rọ̀ yẹn dé bó o ní ti fìlà Adédoyin ṣe jẹ́ mo ṣe ń bọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n ẹ tó wo eléyìí ná ẹ jẹ́ ń gbé rìnrìn àjò wá sípínlẹ̀ Ògùn àwọn ọmọ wìnìwìnì tí wọ́n ń ṣekú para wọn yìí ìjọ wò la fẹ́ bọ́ ń bẹ̀ ẹ tún wo eléyìí tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ọmọ yẹn ó sọ fún Káyọ̀dé àti Kazeem ọ̀rẹ́ ni wọ́n wọ́n dẹ̀ jọ ń lé admission ìyẹn sì sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ wípé káyọ̀dé wá já lọ jẹ̀bú já lọ skul tá a fẹ́ process admission sí ìyẹn sì gbìmọ̀ lóru òun àti girlfriend díẹ̀ wọ́n sì pa káyọ̀dé ṣó yóò rí bẹ́ẹ̀ wọ́n sì gun pa nítorí pé wọ́n fẹ́ lówó òjijì nítorí pé wọ́n fẹ́ lówó òjijì ó dà ẹ tiẹ̀ kọ́kọ́ ṣẹ́rí kò sẹ́ni tó máa wo fídíò yìí tómijé ò ní fẹ́ bọ́ lójú ẹ̀ ó mà ṣe o ògùn náà kan ṣoṣo lọ́wọ́ bàbá lọ́wọ́ ìyá ẹ wo fídíò yẹn ná. Ṣé ibi okay okay. gbogbo ẹ̀yàn ọmọ àgbáyé tẹ̀ ń wò wá nílẹ̀ karògiri gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá láti èkó ìbàdàn ìlọrin òṣogbo káàkiri àgbáńlá ayé èmi ìtún lélẹ́yìí gbogbo àdúrà tàbí àwọn ayé máa ń gbà náà ni wípé kọ́lọ́ọ̀bọ òkè kó máa fi ṣọ́ ẹ̀ṣọ́ àwọn ọmọ wa. gbogbo àwọn ìròyìn tá à ń mú wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ẹ̀rọ ayélujára kì í ṣe ohun tó dùn máwa náà nínú kì í ṣe nǹkan tó dùn mọ́ wa nú ṣùgbọ́n bá a bá dákẹ́ tá láàní sọ̀rọ̀ yóò pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n bá a bá ti ń sọ̀rọ̀ báwọn èèyàn bíi ogún bá nírú èrò ọkàn bẹ́ẹ̀ lọ́kàn láti hùwà bàjẹ́ yóò ronú kò tó dìpọ ìdí rèé o ilé ibi tí a tún wà ní àkókò yìí náà ni ilé àwọn ilé àwọn káyọ̀dé káyọ̀dé ọmọ ọdún mọ́kàndínlógún tá a mọ̀ sí nineteen years lẹ́yìn tá a gbọ́ pé ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ kan tó kọ rẹ̀ jẹ́ Akimu àbí òun ni wọ́n sọ pé ọjọ́ yóò wáyé pé kò síṣẹ́ ilé ìwé táwọn káwọn táwọn bá kàwé dáadáa admission torí admission ni o a fẹ́ lọ ṣe admission má wọ́rì ọ̀rẹ́ mi káyọ̀dé jẹ́ á lọ sílùú kan tí wọ́n ń pè lómù ìjẹ̀bú wọ́n látọjọ́ sunday látọjọ́ sunday ẹni akíìmù ló ti wá mú káyọ̀dé kú lé pépé jẹ́ á lọ jẹ́ káà náà mọ wá admission káàkiri admission la gbọ́ pé ó torí ẹ̀ mú káyọ̀dé kúrò nínú ilé ṣùgbọ́n gẹ́gẹ́ bí irun tá à ń bábọ̀ àwọn olóńṣẹ́ kiri ń bẹ̀ yẹn gẹ́gẹ́ bí irun tá à ń bábọ̀ ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà gbogbo àgbáyé ti ń wò wá ẹni tó kọ rẹ̀ ń jẹ́ akeem yìí wọ́n ló mú káyọ̀dé dé ìlú òmùjẹ̀bú òmùjẹ̀bú ló mú dé ohun tá a gbọ́ ni wípé wọ́n ní akíìmù àti ọ̀rẹ́bìnrin rẹ̀ kan àbí wọ́n jọ di pàǹpá bí wọ́n mọ̀ ti pa káyọ̀dé rèé gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ o toráwò ò sí mbẹ̀ wọ́n níbi ọgbẹ́ ti ń gbìyànjú pé tó pípa tá a pa tá a pa káyọ̀dé yìí ó yá ẹjẹ́ àbẹ̀rẹ̀ sí ká mọ ọgbọ́n tá a dá sí jọ ń pé ibi tó ti fẹ́ mọ yọ àwọn páàtì ara rẹ̀ lẹ́kọ̀ọ̀kan ibẹ̀ làṣírí gbé ti tú kó tó di pé wọ́n pe àwọn ẹbí káyọ̀dé lábẹ́òkúta ẹgbẹ́ nọ́mbà yìí ńgbà tá a wọrí fóònù àwọn kan mà ti pa ọmọ yìí ńgbà tó wá lọ tí wọ́n wá bọ̀ ni wọ́n jẹ́ wá yí pé ọ̀rẹ́ rẹ̀ tímọ́tímọ́ tó mú kó lábẹ́kúta lórúkọ ẹ̀ ń jẹ́ akíìmù òun ló padà tó ṣekú pa káyọ̀dé níbo la wá ń dorí kọ ẹ̀yin ọmọ ẹ̀yin ọmọdé àkókò yìí ṣé torí pa afẹ́ lówó mo fẹ́ wọ mọ́sàájì aṣọba tí ń kọ náà yanranran. Baba káyọ̀dé rè é dákun ẹ bá ń ẹ̀yìn bàbá káyọ̀dé rè é ẹ bá ń gbé kinní sí wọn lójú wọn ṣàlàyé gbogbo bọ́rọ̀ ọ̀hún ti jẹ́ ẹ máa bá a ṣe ẹ̀ lógúnlógún ẹ máa bá a ṣe ẹ̀ lọ́gbọ̀nlọ́gbọ̀n àìfàsọlẹ̀ mákindé ọmọ ayé tí Baba gbọdọ̀ pátánù gbọdọ̀ gbére bàbá dòrì kápá apá ò gbọdọ̀ kápá bàbá dòrì kóṣì apá ìkóṣì bàbá dòrì ká kọ̀gá kọ̀gá òṣèré bínú kọ́ sí bàbá káyọ̀dé ẹ kú dédé àkókò ẹ̀yin ẹ bá dárúkọ yín káwọn tí ń wò wá kí wọ́n gbọ́ wa. èmi ni Babátúndé Àyìnà. ẹ̀yin ni Babátúndé Àyìnà ẹ bá ń gbójú sókè bóò lẹ ṣe jẹ́ sí Káyọ̀dé. èmi ni bàbá Káyọ̀dé. ẹ̀yin ni bàbá Káyọ̀dé mhm. àwọn ẹ̀gbọ́n rẹ̀ ń kọ́ àwọn àbúrò rẹ̀ ń kọ́. ṣé Káyọ̀dé. Káyọ̀dé bẹ́ẹ̀ ni. ó nìkan náà lọ́lọ́run jẹ́. Ah! Káyọ̀dé nìkan náà lọ́lọ́run jogún fún yín ṣé ah, bàbá ẹ má sọkún ẹ má sọkún ẹ ní sùúrù kí ni ohun tó ṣẹlẹ̀ torí gbogbo ohun tá à ń ṣe yìí àwọn òṣìkà ẹ̀dá kan wà tán mọ bí wọ́n ti mọ̀ ń kọ́ mọ́ bá àdìbí pé wọ́n mọ̀ sọ pé tó ẹ̀ omi tọ̀ ìwọ̀ gbé lẹ́nu láfi ní ká pariwo kí gbogbo ọmọ nàìjíríà ó gbọ́ kí gbogbo àgbáyé ó gbọ́ ògùn náà kan ṣoṣo tí bàbá káyọ̀dé ní ẹ ẹ bá ń gbé kinní sọ́dọ̀ bàbá káyọ̀dé bàbá ẹjọ́ yé mi pé káyọ̀dé nìkan lọ tẹ bí ìkan náà ni ìyá rẹ̀ ń kọ́ṣẹ́ ìyá rẹ̀ náà bí mi ẹ́ ìyá káwọn ẹ bá mi sọ̀rọ̀ ẹ gbójú sókè. òun náà bí mi bó o nìrìn àjò yìí ṣe ṣẹlẹ̀ bàbá. ọjọ́ mọ́ndé tí mo dé láti ibi iṣẹ́. Hmm, iṣẹ́ wo lẹ ń ṣe. mo ń ṣiṣẹ́ pẹ̀lú gas affairs. ok kàtà pẹ̀lú security. lẹ ń ṣiṣẹ́ ń bẹ̀. ok mo lè lo two days mo lè lo two days ní wálé bí pé bí gọ́fìnà ṣe wá ránṣẹ́ pè mí nìyẹn. gọ́fìnà wo ni. òun ló wà bí. ok lára àwọn tí ẹjọ ń gbàdúgbò. bàbá hmm. ni ibi táwọn mi lọ wọn ti gún un but ó wà lọ sí kí n ti máa lọ síbẹ̀ nísinsìnyí ìgbà tí mo dẹ̀ dé Ìjẹ̀bú Òmù DPO dẹ̀ fi yé mi pé káàdì ti kú nígbà tí ẹ déjẹ̀bú mu hmm. irú kúrò náà ló pa káyọ̀dé. wọ́n ní wọ́n gùn lọ ọ ní àmì akim àbí àmì. akim ọ̀rẹ́. òun ló gún lọ́bẹ̀ pa òun àti girlfriend. lẹ́yìn ìgbà tó gún lọ́bẹ̀ pa ńkọ́. ó kù ní. kí ló ṣe fún wọn. kò ṣe nǹkan ó ń sùn ni. látọjú oorun. Hmm. bó wàá làṣírí ṣe tú. àwọn aráalé. Hmm. òun náà pariwo síta. ṣòro mọ́jú ni. Mm òru mọ́jú ni. kí lẹ́yìn rò pé wọ́n fẹ́ fi. wọ́n fẹ́ fi ṣe owó nì kí wọ́n fẹ́ fi ṣe. wọ́n fẹ́ fi ṣe owó nì. Hmm. ẹ̀yin ti máa ń rí akeem yìí dáadáa lọ́dọ̀ káyọ̀dé. ṣé bí ẹ̀yin ilé wa yìí ló ń gbé. ṣọ́rẹ́ǹtì ilé síbi àbílẹ̀ bàbá ẹ̀. ilé bàbá ẹ̀. ilé bàbá tiẹ̀ náà ni. bàbá ẹ̀ kọ́ báyìí. ó àjọ wa ní bí police sọ lánàá ni bí gẹ̀ta ni àbí. àjọ wa ń bẹ̀ ni. ẹjọ́ wa ń bẹ̀ ni kí ló iṣẹ́ wo ni bàbá ẹ̀ ṣe. wọ́n ní iṣẹ́ a máa róòdù. àṣírò ọ̀rẹ́ fi ọwọ́ lágbà mi lójú ni. Hmm. ìgbésẹ̀ wa ni àwọn ọlọ́pàá ògùn làwọn ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí. wọ́n ní nǹkan tó ń sọ fún mi iṣẹ́ wọn pé ìgbà tí wọ́n fi sọ fún mi mo ti dàrú bọ̀ǹkan tí mo gbọ́ ni pé wọ́n máa gbé ọmọ ẹ wá sí iléèwé ẹran wọ́n máa gbé wá sílé rẹ̀. Mm, mi ò mọ̀ bóyá ti gbé wá o ó yẹ kí n lọ síbẹ̀ lónìí bọ̀ wọ́n tájọ máa lọ mi ò rí wọn. Hmm. Ah! ó tọ́dún wo tí akíìmù òun ti káòdé sọ ti ń bọ̀ rẹ̀ wọn bọ̀. ọdún ọ̀tọ̀ọ̀dún kẹ̀ kò tí ì pé mi ò lè sọ. So kò tí pọ̀ ọdún méjì kò tí pọ̀ ọdún kan. ẹkàn déédéé bá wọn pàdé ẹni pé wọ́n jọ ń ṣòro. ọjọ́ tí ó máa mú káàdì travel yẹn mo pàdé àwọn méjì lẹ́yìn ilé mo ní káàdì kí ló dé tó wà á sunlé onílé àwọn akíìmù ló ń sùn kí ló dé tó fi sùn bẹ́ẹ̀ ó náà kọ́ sùn bẹ́ẹ̀ dáàdì mi ẹ̀rọ kọ́ sùn. ẹjọ ẹbẹ bàbá rí fọ́tò káòdì ẹ bá mú jáde ẹ mò ń gbọ́ yín onílé àwọn eléyìí lẹ́yìn eléyìí sùn mo ní kí ló yẹ kí sọ bẹ́ẹ̀ kí ló yẹ ah, ó ní mo ní mo gbọ́ pé wọ́n lòun travel ó lòun travel hmm. mo dẹ̀ pé ọmọ yẹn mo ń gbọ́ yín mo dẹ̀ pé ọmọ yẹn pé ń gbọ́ wọ́n lẹ̀ ń travel ó lọ àwọn travel alẹ́ ọjọ́ yẹn ni grandma pè mí pé káàdì ti travel mo dẹ̀ pè pè pè nọ́mbà ẹ̀ títí kò gbé. ẹ pè nọ́mbà rẹ̀ títí kò gbé. ẹ má wọrí ẹ̀yin ẹ má wọrí ìtì yín kí ló wá ń fẹ́ káwọn àgbáyé ó ṣe báyìí. Ah, kọ́ ràn mí lọ́wọ́ ni kọ́ máa kí àjẹmí gbé. káwọn àgbáyé ó ràn yín lọ́wọ́ mm. kọ́ máa jẹ́ kí ọ̀jẹ̀ yín gbé ẹ má wò ó ẹ̀yin ẹ má wọrí ṣe fọ́tò Káyọ̀dé rèé òun lẹ̀ ń wòye fọ́tì káyọ̀dé lẹ̀ ń wòye ah, ayé le o káyọ̀dé ọmọ ọdún mọ́kàndínlógún tí ọ̀rẹ́ rẹ̀ akíìmù tó ní kó jẹ́ káwọn lọ ṣe ẹ̀gzáàmù táwọn máa wá admission káàkiri ń tá a sì gbọ́ ni wípé ọmọ tó ń pè ní káyọ̀dé yìí wọ́n ló mọ̀wé dáadáa gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ilé ayé lágbára gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń gbé wá yìí kì í ṣe pé ohun àwa náà ẹ dákun torí ọlọ́run gbogbo ẹ̀yin àgbáyé ṣùgbọ́n tá a bá kọ̀ ta ló àsọ̀rọ̀ àwọn yorùbá máa ń pòwe kan pé àgbàlagbà tí ò bá kẹhùn sọ̀rọ̀ wọ́n sọ pé yóò padà kẹtàn sáré bàbá káòdé rèé ọmọ kan ṣoṣo tí bàbá káòdé bì rèé òun kan náà ni ìyá rẹ̀ náà bí ìyá ò ní wájú kò ní lẹ́yìn bẹ́ẹ̀ náà bàbá náà ò ní wájú kò ní lẹ́yìn ha ó lágbára o gbogbo àwọn ohun tó ń ṣẹlẹ̀ yìí gbogbo ohun tẹ̀mí mọ́ ń ké gbàjarè rẹ̀ ni pé ẹlẹ́ṣẹ̀ kan ò gbọ́dọ̀ má lọ láláì ọ̀gá ọlọ́pàá ní omùjẹ̀bú dpo wa lọ́hùn yẹn dákun torí ọlọ́wọ́n ba ní kánmọ́nkánmọ́ kánmọ́nkóbó gbogbo ọ̀rọ̀ yìí ó ti wà káàkiri àgbáńlá ayé mo sì mọ̀ pé àwọn ọlọ́pàá náà ń gbìyànjú púpọ̀ mo mọ̀ pé láì tiẹ̀ sọ rárá dpo wa ní omùjẹ̀bú àwọn náà ó ti bá wa gbé ìgbésẹ̀ bí gbogbo ọ̀rọ̀ yìí bí ó ti dé ilé ìran ní kíákíá pàápàá bàbá káyọ̀dé kẹlẹ̀ wa ń fẹ́ káwọn àgbáyé kí lẹ́ ń retí lọ́wọ́ àwọn ọmọ àgbáyé. kọ́mọ kí ya jẹmi gbé ni. tọrọmọkọ tẹ ẹ bí rèé ẹ̀yin fúnra yín tọmọ ọdún mélòó bàbá. ó kù díẹ̀ kí n pé sixty years. ó kù díẹ̀ kẹ́ pé sixty years hmm. mo ẹ ti fẹ́ bẹ̀rẹ̀ ọmọ olè tó fẹ́ bí lákòókò yìí hmm, tó máa dàbí káyọ̀dé káyọ̀dé is over nineteen years over nineteen years twenty three may lọ́dún wo lẹ bí twenty three may two thousand and three ah ó ti ń súnmọ́ ogún ọdún bọ̀ lẹ́yìn tó túbọ̀ sí tó bá di may ọdún yìí ni ó pé ogún ọdún tó bá di twenty three may ọdún yìí ni káyọ̀dé ó pé ogún ọdún ayé le o ọ̀rẹ́ rẹ̀ la gbọ́ pọ̀ tán lọ pé máa bọ̀ já lọ jẹ̀bú já lọ wádìí mi sọ̀ lọ́hùn-ún kó tó di pé lóru mọ́jú ọ̀rẹ́ tó kọ ẹ̀ ń jẹ́ àkíìmù àti ọ̀rẹ́bìnrin yìí la gbọ́ pé wọ́n pa kí ìwòkílẹ̀ tó mọ́ wọ́n pa káyọ̀dé òjé kílẹ̀ tó mọ́ ó lágbára o nígbà tí káyọ̀dé tó sì kéré díẹ̀ léléyìí tẹ́ ń wòye nígbà tó kéré díẹ̀ nu òun náà tó rè àwòrán ẹ̀ lẹ́ ń wòye òun lẹ́ ń wò lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́ yìí ó lágbára púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin abiyamọ ayé tẹ̀ ń wò wá lágbára lọ́wọ́ ọlọ́run ọba ó relé kò délé ó roko kò dóko ó tokó òròkò dóko òròkò tó ọlọ́ọ̀bọ̀ bá kò ní jẹ́ ó kò ní jẹ́ tàwa náà lágbára ọlọ́run bá bàbá káyọ̀dé àdúrà ni pé ọlọ́run ọba òkè ó dùn yín o ọba òkè ó dùn yín nú ó tó ní ọmọ ayọ̀ ọmọ àlùbáríkà torí mi nígbàgbọ́ a ti rí èèyàn tó pé ó bímọ ní age sixty tó sì padà lo one hundred láyé ọba ò gbàgbé àwọn kò ní gbàgbé ẹ̀yin náà lágbára lọ́wọ́ ọlọ́run ọba ọmọ tí ó ṣe ìyá tí ó ṣe bàbá fún yín ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún yín ayin màmá ẹ ẹ ẹ màmá girama màmá náà ó bá wa sọ̀rọ̀ àwọn ni wọ́n bí bàbá káyọ̀dé àbí àwọn gangan náà tọ́jú káyọ̀dé màmá hmm? ẹ bá a sọ̀rọ̀ bóun lọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀. ẹ ṣe o hmm. ọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́. Hmm tí wọ́n jọ ń jẹ tí wọ́n jọ ń mu lóní kan ká lọ ní kó ká lọ ní skul táwọn fẹ́ ṣe admission sí níjẹ̀bú òmù ó sì tẹ̀lé wọn lọ bàtà máa gbọ́ la pé la gbọ́ pé òru mọ́jú sunday sí monday náà pa o náà gùn pa monday ni ẹni tó súnmọ́ ilé mi ló ránṣẹ́ pé bàbá ẹ̀ pé kó wá o wọ́n sọ pé wọ́n jà ní ìjẹ̀bú àwọn ọmọ skul wọ́n gúnra wọn lọ́bẹ wọ́n kóra wọn lọ sí hospital wọ́n kóra wọn lọ sí police station kó wá lọ wọ ọmọ tiẹ̀ òbí tó bá wà ìgbà tó máa lọ tó máa dé níjọ́ Monday alẹ́ ló dé kò lè sọ fún èmi ìyá ẹ̀ ó pamọ́ kò sọ fún mi kó jẹun kò jẹun ó náà ní kò tún padà wà láàárọ̀ ọjọ́ kejì àárọ̀ ọjọ́ kejì ó lóun ti pè ìyá ẹ̀ pé káwọn jọ lọ kọ́ ọ̀jẹ̀ máa lọ láàárọ̀ ọjọ́ kejì o lèmi náà ló jẹ́ pé jíjáde tó jáde ó lọ pe àwọn èèyàn wá ní pé kàn wá sọ fún mi pé wọ́n ti gún Káyọ̀dé pa òmọ́ṣúárì ló wà hmm. ẹ̀yin ọmọ Nàìjíríà hmm. ẹ má jẹ́ kí àìkú jẹ mí gbé nítorí láti inú oyún ni mo ti ń tọ́jú Káyọ̀dé. bóò lẹ́yìn ṣe jẹ́ sí bàbá Káyọ̀dé. èmi ni mo bí bàbá Káyọ̀dé hmm. ṣùgbọ́n èmi ni mo tọ́ Káyọ̀dé. Hmm ó ní ìyá o ìṣẹ́pẹ́ kò ní ìyá o ṣùgbọ́n ọwọ́ mi ló dàgbà sí. ó lágbára ọmọ mélòó wa ń bàbá káàdì tọmọ ń gbé. ìkòkò kan ṣoṣo tí ẹlẹ́gbára sì dé orí náà nìyẹn àtìyá àti bàbá ọmọ púpọ̀ tán ní nìyẹn wọn ò Káyọ̀dé kò ní níwájú kò ní lẹ́yìn ìyá ẹ̀ náà ò ní wájú. kò ní lẹ́yìn ìyá náà tó ti lọ kò bímọ tá a bá sọ pé a rí i tó máa máa pè lẹ́yìn tí káyọ̀dé ti kú ṣùgbọ́n kò sí. Ah! ṣé ìyá káyọ̀dé ti mọ̀. ìyá káyọ̀dé ti wá bí láàárọ̀ àná wípé kan ọjọ́ lọ síjẹ̀bú. ẹ̀yin ò sọ ẹ̀wọ̀n ò sọ fún un pé ohun tó ṣẹlẹ̀ rí. ẹ ṣàmọ̀ pé lẹ́yìn tó débí tó tó rẹ́dì láti lọ síjẹ̀bú làwọn èèyàn dé wọ́n ẹ̀sẹ̀ wàá sọ fẹ́mi náà lòun náà ẹ̀ṣẹ̀ gbọ́. bó o ní ìyá káòdé o ló ṣe ṣe bó o ló ṣe rí lára ẹ̀ nígbà tó gbọ́. kí la ti máa ṣe àjọ ń pariwo àjọ ń barajẹ́ àjọ ń ké náà ni hmm. àwọn èèyàn ń kàn sí olúwa. Hmm. Ah, ó lágbára o kí lè wá fẹ́ kí ìjọba ò ṣe kí ni ìrànlọ́wọ́ tẹ̀ ń fẹ́ lọ́wọ́ àwọn ọmọ àgbáyé. ìrànlọ́wọ́ tí mo fẹ́ ni pé kàn ràn mí lọ́wọ́ kàn má jẹ́ kí àìkó jẹ mí gbé nítorí bíbélì sọ wípé ẹni tó bá pààyàn á ó pa ọmọ yẹn kò gbọdọ̀ wà láàyè ó dájú mi ó dájú mi ó dára ẹ̀ lóró ni o kì í ṣe mi ló dá lóró nítorí mo ṣì ní àwọn grandchildren mi kì í ṣe káyọ̀dé nìkan ní grandchildren mi but o first grandchildren ẹ̀yin ti máa ń rí káyọ̀dé àti akéemù pọ̀ tẹ́lẹ̀. èmi ò ń jáde o ṣọ́ọ̀bù mi inú ilé ló wà ẹ̀yìnkùlé wa ń bí ni ilé àwọn ọmọ yẹn wà tí wọ́n ti dán ṣọ̀rẹ́ ó lè máa kọjá ń bí kí n máa rí o kí n má mọ̀ pé òun ni o mi ò mọ̀ o ẹ dààmú mi ò dààmú ṣùgbọ́n bàbá rẹ̀ ó dààmú ṣé àwọn pa àwọn jáde lọ jáde bọ̀ èmi ò ń káàkiri nígbà tẹ ṣèwádìí ẹni tó kọ́ sọ fún bàbá káòdé ni pé wọ́n jà nílé ìwé. wọ́n jà nílé ìwé kó bá a lè lọ sí jẹ̀bù. ló jẹ́ kan sọ bẹ́ẹ̀. ló jẹ́ kan sọ bẹ́ẹ̀ kò sí tó já o kò sí já o kó bá a lè lọ sí jẹ̀bù. báwo làwọn aráalé ṣe pariwo gẹ́gẹ́ bí ohun tẹ́ gbọ́ tó fi lọ́gùn. ìgbà tí wọ́n gún lọ́bẹ <laughs> ló scream látọjú oorun làwọn aráalé pariwo. ojú oorun náà ti gún lọ́bẹ. ojú oorun ó ti sùn. làwọn aráàlú pariwo èmi ọmọ bá àwọn ọlọ́pàá ṣe débẹ̀ o àwọn ọlọ́pàá kó wọn. wọ́n ti wà ní station báyìí. wọ́n ti wà ní station báyìí. Hmm, eh, ìjọba gómìnà wa nípínlẹ̀ Ògùn ọlọ́lá jùlọ ọmọọba Dàpọ̀ Abíọ́dún èmi náà mo mọ̀ pé gómìnà tá a ní gómìnà dáadáa ni eh, ọ̀gá ọlọ́pàá tá a nípínlẹ̀ Ògùn eh, commissioner of police wa Lánrè Balógun mo nígbàgbọ́ pé wọ́n ṣiṣẹ́ takuntakun tó eh, bẹ́ẹ̀ náà mo sì nígbàgbọ́ tó pọ̀ nínú agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn eh, ọmọọba Bímbọ́lá Oyèyẹmí àwọn náà ó gbìyànjú púpọ̀ eh, ẹ dákun ṣàwárí ìgbìyànjú yẹn ò gbọdọ̀ mọ nímọ̀ pé ńgbà tó bá tó ṣẹlẹ̀ gbogbo àwa àjọ lójúlá alákọ̀ọ́fin sọ́rí gbogbo àwa tó ṣe pé ajẹ́ láńlọ́ọ̀dù láńlọ́ọ̀dù ládùúgbò gbogbo àwa òbí òbí òbí agọ́lọ̀rọ̀ yìí gbogbo náà lápadà jọ gbé o kò dìgbà tó bá tó ṣẹlẹ̀ tán tẹ́ ẹ bá ti ń rí i pé ọmọ yín rìnrìn kan ẹ dákun ẹ tètè sí nígbẹ́rẹ́ ìpàkọ́ ẹ pe àwọn ọlọ́pàá ẹ kẹ́gbàjarè àwọn sọ́sẹ̀fù wà ń bẹ̀ àwọn fìjìláńtẹ́ ń bẹ̀ ń bẹ̀ àwọn ọlọ́pàá wà ń bẹ̀ àwọn OPC wọ́n wà ń bẹ̀ ẹ dákun torí ọlọ́run ẹ já tètè kẹ́gbàjarè ẹ lẹ́yìn tó ṣẹlẹ̀ yìí tó lágbára ẹ dákun torí ọlọ́run ọba bó sọ lẹ́ẹ̀kan pé gbogbo àwọn òròyìn tá à ń gbé lẹ́nu jọ́ mẹ́ta yìí kì í ṣèròyìn tó yẹ kó dùn mọ́ ẹ̀rù kò dùn máa náà nú ṣùgbọ́n ó ṣeé ṣe káwọn kan tuntun máa pèrò orú ẹ̀ kan tún máa tuntun pété pèrò láti tún ṣerú rẹ̀ bàbá ti wo eléyìí tó tún ń ṣẹlẹ̀ ìpètò ẹni tó tún wà bí o wọ́n dá ẹnìkan lóró ọwọ́ ti ti àwọn náà ẹlẹ́ṣẹ̀ kan ò sì ní lọ láláì jìyà bẹ́ẹ̀yàn kan bá tiẹ̀ ń ronú irú ẹ̀ tẹ́lẹ̀ bó bá ń wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ òun náà ó máa wò wípé tó àfi kóun dẹ̀yìn bọ̀ kóun mọ̀ ṣe bẹ́ẹ̀ kò tẹ́wa lọ́rùn ká máa nítò wọ́n gún lónìí wọ́n gbé tán ẹ̀ lọ́la kì í ṣe ohun tó tẹ́wa lọ́rùn ṣùgbọ́n ah, ibi tọ̀rọ̀ yìí gbé ń lọ kò yé wa ẹ dákun torí ọlọ́run ọba eléyìí tó tún ṣẹlẹ̀ rèé o tó ṣẹlẹ̀ láti abẹ́òkúta wọ́n nílé káyọ̀dé àtàkíìmù ilé wọn ò jìnnà síra wọn ọ̀rẹ́ ni wọ́n àwọn ọ̀wádìí sọ pé bàbá yìí ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rẹ́ wọn kó tó níbi pé àkíìmù ló wá sọ pé tó wọ́n ní já lọ sóòmù ìjẹ̀bú ká lọ ṣèdánwò ká lọ ṣèxáàmù wọn ò tí ì wọ yunifásitì àbí já lọ wò bóyá bákan gẹ́gẹ́ bí ohun tá a sì gbọ́ wọ́n ní gbogbo àwọn rẹ́kọ̀dù tó ń bẹ lọ́wọ́ Káyọ̀dé tó fi jáde ìwé mẹ́wàá wọ́n ní gbogbo rẹ̀ e e e e e ni kẹ́bàá mọ bọ́mọ yìí bó ti mọ̀wé tó ṣùgbọ́n àwọn kòkòrò jẹ́ agbábì òrì ògbó hmm, ikú ò jẹ́ agbádùn ẹni re ilé ayé ayẹyẹ ìyé ayé tí tamọ́ ti yé eléyìí lágbára o ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wù ẹ máa bá a ṣí ẹ ẹ máa bá a ṣí ẹ kẹ máa pè lógúnlógún kẹ máa pè lọ́gbọ̀lọ́gbọ̀ bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn èèyàn ń sunkún bí ni o nígbè tí èṣe kékeré ẹ rí i pé àwọn èèyàn gan ló ń bẹ bàbá káòdé lẹ́ẹ̀kan ìpè tó o ṣe lè rí bẹ́ẹ̀ ah ó lágbára o lágbára lọ́wọ́lọ́wọ́ ẹ máa bá a ṣí ẹ lógúnlógún kẹ máa bá a wa lélẹ́yìí lágbára ọlọ́run bá ní alẹ́ gbogbo èèyàn tí ń wà káàkiri àgbáńlá ayé ẹ lọ darapọ̀ bọ́ wa lórí Fresh FM Abẹ́òkúta ẹ tẹ̀ ẹ́ síbẹ̀ lórí Facebook gbogbo ọ̀rọ̀ yìí ketekete lẹ́ẹ̀tú gbọ́ tẹ̀ẹ́tù wò lálẹ́ òní tí a tún gbé gbogbo rẹ̀ yọ̀dà kò ní bàjẹ́ lórúkọ gba àwọn ikọ̀ wa tí a jọ wà ń bí lónìí Mojí ìyá ṣínkó ó wà mí lọ́jọ́ tòní Désiré ọmọ olóńdó ẹ̀gí òun náà ń bẹ mí lọ́jọ́ òní àti Ṣọlá Ṣọlá ọmọ Akíndélé òun náà wà ń bí iṣẹ́ kọ́ ló bàbá Sunday sẹ́bìtì orí rẹ̀ lílá àjọ à ń bí lónìí ni Mákindé Fásulé lórúkọ tèmi sẹ́nẹ́tọ̀ kọ́ṣọ́ láàrin pèdèpèdè tí ò lálátakò ọmọ ayé tí kò gbọdọ̀ pátárò gbọdọ̀ gbélé èyí tó lágbára yìí tó ṣẹlẹ̀ yìí ó tún lágbára o lágbára lọ Ọlọ́run ọba Ọlọ́run ó bá wa dùn bàbá Káyọ̀dé nínú Ọlọ́run ọba òkè yóò bá wa rẹ̀ yín lẹ́kún torí bá Ọlọ́run bá ṣe tán tí ò bá rẹ̀ yàn lọ́kọ́ oríṣiríṣi ọ̀nà ló lè fi rẹ̀ yàn lẹ́kún èmi sì ọba tẹ́ ẹ wí yẹn ọba mọ́yàṣá òní aṣèyí tó wù ú adákẹ́dájọ́ ńlọlọ́wọ́n ọba òun ló fún wa ń káyọ̀dé lóòótọ́ ṣùgbọ́n bó ṣe gbà lọ́wọ́ ó dò wá púpọ̀ ó dò wá àfi tá a bá fẹ́ parọ́ ó dò wá lágbára lọ ọlọ́run ọlọ́run dùn gbogbo òdílé yìí ọlọ́run dùn yín nínú ọlọ́run mú ẹkún búburú yóò mú kò ní ojú ẹnì kọ̀ọ̀kan wa lágbára ọlọ́run ọba tó kàjẹ́ bó ti jẹ́ kàjẹ́ bó ti lóhùn jẹ́ á tún máa tẹ̀síwájú bó bá ṣe ń lọ à ní jẹ́ kí tí níbo la fẹ́ bá yàrá já lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ à ń sáré owó à ń sáré ọlà kò tiẹ̀ wá dúró sọ́dọ̀ àwọn àgbààgbà mọ́ àwọn ọmọ kéékèèké ọmọ secondary school ọmọ tó ṣẹ̀fẹ̀ wọ higher institution tó yẹ kó lé bí ó ṣe kọ́kọ́ rí ìmọ̀ ná kàkà kó kọ́kọ́ lé ìmọ̀ rí owó ló kọ́kọ́ ń lé ipò wo láyé yìí ó wà lógún ọdún sásìkò yìí ná bá a bá kùnà láti ṣojúṣe wa ní ìsìn tèmi ti ń tòótọ́ afẹ́káyé ó nira láti gbé fún ìran tó ń bọ̀ ni o bá a bá sì kọ̀ láti tètè ṣiṣẹ́ kára lórí àtèmi àtiwọ́ tó ń wò mí àgbàlagbà tí ò kẹhùn sọ̀rọ̀ ni yóò kẹ ìtàn sá eré bẹ́ẹ̀ sì rèé àti ránmù gángan kò ṣẹ̀yìn èékánná ibi ọ̀rọ̀ dé dúró kò ṣẹ̀yìn àwọn olóṣèlú burúkú rán dandan yìí nínú ètò wa tí ń bọ̀ wọ́n fi hàn yín àwọn àṣírí tuntun kan nípa àwọn olóṣèlú wa ẹgbọ́n tí Dino Melaye sọ àwọn babaláwo tí wọ́n gbọ́fá kí ni wọ́n wí lórí ọ̀rọ̀ tí ń lọ nílẹ̀ yìí torí wọ́n ní àwọn babaláwo náà ni wọ́n ń ṣoògùn fún wọn ni wọ́n ń kọ́ wọn bí wọ́n ti ń jó orí bí wọ́n ti ń jó apá bí wọ́n ti ń fi ẹ̀yà ara èèyàn ṣoògùn wọ́n láwọn babaláwo kọ́ o àwọn babaláwo kà ní babaláwo gidi tó ń tẹ̀lé ìlànà ifá nítòótọ́ kò ní jẹ́ báwọn ṣe kà. àwọn wòlíì náà là ń bá ń bẹ̀ wọ́n ní wòlíì làwọn wọ́n á fọgbọ́gbọ́n báláboyún lò pọ̀ wọ́n á báyàwó oníyàwó lòun ó gbà tó dáa lára ẹ̀ wọ́n á fi ṣagbára. wọ́n ní gbogbo wòlíì kọ́ o àwọn wòlíì tó dáa ti bíbélì ni wọ́n ń tẹ̀lé wọn ò jẹ́ ṣe bí wọn ò jẹ́ wùkà níwà láwọn àfáà ni àwọn ọmọ àfáà ni wọ́n ń jó ebu ni wọ́n ń jówó tí wọn tó ń fi ẹran èèyàn kún wọn ní rárá o gbogbo ọmọ àfáà kọ́ gbogbo àwọn àfáà kọ́ àwọn àfáà gidi wọn kì í jẹ́ lo ẹ̀yà ara èèyàn láti fi ṣáájò ó dòódì àwọn kì í dúró nínú pé kẹ́nìkan ń sunkún kẹ́lòmíì lè rẹ́rìn-ín kájọ rẹ́rìn-ín pọ̀ ló yẹ kó wu ni. ó mọ̀ lágbára o ó mọ̀ lágbára o tó kò ní burú kò ní bàjẹ́ fẹ́mi àtiwọ́ bíntín tó rẹ́gẹ́dẹ́ tó nú ẹ̀ nítorí àsìkò wa bàbá ni a máa túlẹ̀ ààyè ò tiẹ̀ ní gbà wá torí pé ohun tí ń bẹ́ńlẹ̀ ó pọ̀ ju wákàtí yìí lọ a sì fẹ́ gbà yín lásìkò ẹ kú ojú lọ́nà nínú fídíò wa míì tí ń bọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń gbóná yàjóyàjó bó ti ń lọ láàmú bùn yín gbọ́ tá a sì mọ̀ fún rí bẹ́ẹ̀ láàmú síra wa létí táwa ń jí sínwá nígbẹ́rẹ́ ìpàkọ́ táwa lólobó nípa àwọn nǹkan tó yẹ ká fura sí. Si mo rọ̀ yín gbogbo ẹ̀yin òbí àtàlágbàtọ́ ẹ máa kíyèsí àwọn ọmọ yín ẹ mọ ọ̀rẹ́ tọmọ yín ń bá rìnrìn àjò ta lọmọ yín ń bá ṣọ̀rẹ́ ọ̀rẹ́ ti ṣòro ó ṣe o ọ̀rẹ́ ti ṣòro ó ní ẹ ṣáà mọ̀ pọ̀ ọ̀rẹ́ ni Káyọ̀dé àti Kazeem ẹ wo bí ọ̀rọ̀ já sí ẹ̀ṣọ́ ni bá rìn ẹ̀ṣọ́ ni bá rẹ́ ẹ̀mẹ́ni tẹ́ ẹ fẹ́ wáre lé bẹ́ẹ̀ bá sì fẹ́ rebì kan ẹ sọ fún èèyàn méjì mẹ́ta méjà gbọ̀kan òsì ńbẹ̀ ẹ sì jẹ́ kẹ́ni tẹ́ ń bọ̀ wá bá ọmọ pé gbogbo òlu ti mọ̀ pé ń bọ̀ fáàbù ẹ̀mí yín ni o àní sọnù tọmọtọmọ Ọlákúnlé Fásùgbà ló kọ mi àǹfààní wà fún gbogbo ẹni fẹ́ polongo ọjà níkànnì wa Yorùbá Gidi TV àwa fààyè gbà yín bó bá jẹ́ pé ń tẹ̀ ń ṣe dá yín lójú tẹ̀yìn ò jìbìtì tó jẹ́ pé òótọ́ lẹ gbé dání ẹ sì fẹ́ kí gbogbo ayé ó mọ̀ ń pa ẹ̀ ẹ máa gbé bọ̀ níkànnì Yorùbá Gidi TV yóò yẹ wá kò ní yẹlẹ̀ fóònù nọ́mbà wa ní ń lọ lábẹ́ òun tàbí kí n pè fún yín 081 504 404 64 farabalẹ̀ gbọ́ nọ́mbà òun bóyá ìṣẹ̀lẹ̀ kan sì ṣẹlẹ̀ níbìkan fẹ́ fi tí wa tó 081 five oh four four oh four six four ó dìgbà kan náà o àfàyọ̀pàdé.